الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الله عز وجل من وقع من آياتك ó عنك sọ eléyìí tó ṣe pé ẹlẹ́dàá wa kórìíra kò sì fẹ́ kápá àbá lọ́wọ́ èèyàn torí ẹ̀ ló ṣe ń ṣe àlàyé fún wa nípa àlérí ìyà àtúbọ̀tá burúkú tí ń bẹ fáwọn ẹni tí ń bá ń forú ẹ̀. nínú ẹni pé gbogbo àti mà olú ẹlẹ́dàá ló lówó oníṣìí máa fẹ́ ni tó bá fẹ́ ni tó bá fẹ́ nínú owó. No olúwa wa fún wa lówó nítorí ká má bàa máa ná ó fún wa lówó nítorí ká lè bàa máa ná ni àti pé ó fi yé wa nínú hadithul qudsi ike bẹ́ẹ̀ bá ti ń ná yóò máa pọ̀ sí ìwà ahun ìwà burúkú ni ìwà tí èèyàn fi ń ṣe àfihàn pé ẹlẹ́dàá ọ̀sánù òun òníwá hun ìwà tí ń mú kí àwọn afẹnuwa rọ́ọ̀fù àwọn olùsọ̀sọ́kúsọ tí fi mú abẹnu àtẹ́lu ẹlẹ́dàá wa ni nítorí pé ẹni tí bá ń sanwó tó lu wá sì sóore púpọ̀ fún àmọ́ tí kìí lò tí kìí fi ṣàǹfààní kò sí tàbí ṣùgbọ́n táwọn èèyàn bá rí i wọ́n máa káàánú ẹ̀ wọ́n máa sọ pé ah lágbájá yìí ó ti délé ayé tójọ́ mẹ́ta ó ti ṣe gbìyànjú tó gbogbo làkàkà rẹ̀ ibi pàbó náà lọ́jà sí kò ní nǹkan kan pé bá ní nǹkan tẹ́lẹ̀ fi sànú ẹ̀ sànú ẹ̀ ẹ máa pé ìwọ lọ ń tàbùkù ẹlẹ́dàá wa bá torí ní tolúwa ṣe fún ọ pọ̀ tó bá yẹ pọ̀ ń bá ń lò ní tó bá yẹ ń bá fi ń sàǹfààní ní àwọn èèyàn ọba ta tara rẹ wọn máa bọ dúpẹ́ fún Allah ṣùgbọ́n gbà tó ṣe pé ahun kọ òun gangan fúnra ara rẹ yóò máa sàhun lórí ara rẹ kò ní náwó léra rẹ lórí kò ní tọ́jú ara rẹ ẹ dákun kí lẹ fẹ́ sọ pé ọsẹlẹ sí àwọ rẹ kí lẹ fẹ́ sọ pé ọsẹlẹ sọma rẹ kí lẹ fẹ́ sọ pé ọsẹlẹ sáwọn àyíká àti bàtàn àti mọ̀lẹ́bí rẹ kò sí tàbí ṣùgbọ́n ẹni tí bá ti ń fi iná jóra rẹ̀ ẹni ọba súnmọ́ iná náà ni ó dájú eléyìí tó túmọ̀ sí pé ìwà burúkú gan ni wàá hùn ìwà tí ò dáa ni àìsí lérò ní ìfakájá hun ẹran tí pé lánàá à lówó yùn onítọ́tólúwa ní kó tẹ̀ wá lọ́wọ́ onínà lárí la rí ma àmàlẹ̀ tí ó mọ̀la tó bá lò dáadáa tó fi ṣàǹfààní fúnra rẹ̀ àǹfààní rẹ̀ lè sàn dọ́là tó tún ráǹfààní yẹn lò lọ́la àmọ́ bá ti jẹ́ pé ìwọ ò lo ó kàn lọ gbé pamọ́ síbi kan ni ò lẹ́mìí pé owó yun náà ó lò sọ́nà tó fi ní tún dáhùn ọkàn kó pamọ́ ni ọkàn kó pamọ́ ni ọkàn kó pamọ́ ni níjọba lọkọ̀ tó lọ èyí mú nǹkan kan lọ gbanduku téèyàn wá lọ́wọ́ fìfo náà lọ́njọ́ tí máa ń lọ kò sí nǹkan yóò mọ adúnyà ike ha gbogbo wàhálà yìí èmi gan jẹ ikú nísìnyí mú mi lọ yìí gbogbo àwọn wọ̀nyí tí wọ́n máa báwo mo jìyà báwo ní sẹ́ ṣe mí àwọn ní wọ́n máa kó gbogbo owó ìlọ bẹ́ẹ̀ ni àwọn ní òkò lọ àmọ́ abẹ Allah fáwọn káwọn náà má yahun bíi tiẹ̀ jọjẹ pọwọ ni ó mú wọn lẹ́rú àwọn ò ní jọgà fowó wọn olú ẹlẹ́dàá wa ni. ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم أنما نملي آه، ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم أو ينتون يعني في إن ń fi وتوفي ẹlẹ́dàá wa الله توفي ta من lọ́rẹ ntí Allahu tó wọ́n má rò pé nǹkan tó dáa làwọn ń ṣe o ẹ má rò pé nǹkan ń ṣe wọ́n dáa fún yín o wàláhì kò dáa fún yín torí pé ahun tó bá débi tí ó tó diwó sí lẹ́rù ẹrù ẹrù yóò lọ́ọ́ máa fi rẹ̀ kẹ́ni yóò máa fẹ́ kẹ́rẹ̀ rówó ni pé yóò dáa fún yín ẹ̀yin tẹ́ wọ̀dọ̀ mi tẹ́ tún jáde má tí yóò ní burúkú ní bàjẹ́ ẹ̀yin àwùgbà tíjọba bá sọ pé òun fẹ́ pààrọ̀ owó ẹwà sírí tí tù gbogbo àwọn ẹni tí ń ṣèṣe pé bẹ́ẹ̀ bá ní nǹkan kan fẹ́ fún wa ní sàrà àwa náà fẹ́ gbà kálukú bá ń kówó jáde nílùú sakasaka lẹ́lọ́mìn ti ń diwó jáde kí ló dé àṣẹ lówó báyìí bẹ́ẹ̀ ni wọ́n ń kó pamọ́ ni wọ́n ń kó pamọ́ dọjọ́ kú lọ́nà tó ṣe pé ńgbà wọn bá kú wọn kó nu sàárè wọn ẹlòmíì kó ẹgbẹgbẹ̀rún náírà jáde tó ṣe pé látijọ́ tí wọ́n ti kọ́kọ́ tẹ owó yìí jáde ni ló ti ríru rẹ̀ gbà àwọn ibi tó kó pamọ́ sí ikán ti bẹ̀rẹ̀ sí ní mú torí pé owó yìí ju agbára rẹ̀ lọ ẹrú owó lòun ọwọ́ ayé wa sin owó ni ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ iná ni wọ́n ń sunkún nígbà tí ìjọba sọ pé wọn gbọ́dọ̀ gbowó ti tẹ́lẹ̀ mà pé bó lówó ń tiẹ̀ kí ni pọ́ lẹ́kún àwọn èèyàn púpọ̀ sọ pé rẹ́rìn ni dàrí sẹ́kún alẹ́ lẹ́yìn sọ́ńtì ò lówó wọn á ní à tẹ bá ríran rí mi ní ẹ bá bá ń sunkún ni àádúpẹ́ tá a ríran rí ọ. eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ ká ṣàánú ara wa ara rẹ ni o fẹ́ ṣàánú kì í ṣe kí wọ́n ní kó kówó wá fẹ́ ní gbọ́dì ìwọ náà ní kó ṣàánú ara rẹ bá ń ṣiṣẹ́ ń ṣe Ramadan náà yìí ẹlòmíì láǹfọ̀ọ́nì jẹ́ ń jojúmọ́ o ó sì lágbára láti jẹun tó tó tó níye lórí ju láǹfún lọ tó sara lóore ju láǹfún lọ kìí ṣe wípé ọ̀wọ́ ntágbára rẹ̀ kánú abẹ́dẹ̀n àmọ́ olóńtún fẹ́ farapamọ́ sí ìyàwó torí tí ìyàwó bá mọ̀ kó ń bẹ lọ́wọ́ olúwa rẹ̀ wọ́n mọ̀ gbé bùkátà wa ni tani ọba gbé lọ fún táwọn ọmọ ẹ bá mọ̀ kó ń bẹ lọ́dọ̀ èèyàn gbaná wọn ni wọ́n ní káwọn kára kíní kan wá skul wọ́n ní káwọn gbowó kíní kan tani ó tún sọ fún ebi wọn bàbá tọ́ dọ́jà àmọ́ àjẹlá fún màmá kan wà tó yẹ pé òun ga burúkú ni ní ọmọ kó wọlé wọlé ti rẹ láti jẹ ta kó lè bá a ṣe jẹ ó sì lágbára láti jẹ tó dá alára rẹ ní kò sànú ara rẹ ní kò sànú kí ọmọ fi sódà wẹ̀ níbi tágbára ti ka ọṣẹ tó dá ara rẹ ní kò sànú sódà máa bara jẹ nìyí. àmọ́ torí ahun burúkú yìí ńkọ́ torí ẹ̀ dàpọ̀ ẹja sànù ara wa ibi tí wọ́n ti sànù ara ẹ ojú àná yà láti sànù ìyàwó ẹ ojú àná yà láti sànù àwọn ọmọ rẹ ọ lọ ọkùn torí pé kí ni èèyàn dáadáa lọ jẹ́ sí wọn àmọ́ bẹ́ẹ̀ bá ti jáhùn máa ni ńgbà tó kú ńkọ́ kí ló wa kú kù rẹ. lọ́nà ọ̀run Olúwa dákun tún wà wá sí ràn wá lọ́wọ́ láti máa ṣe dáadáa ìwà kọ̀dá kọ̀tọ́ dákun gbádànù kúrò lọ́wọ́ wa àwọn àwa rẹ ni kò fi rọ́pò rẹ̀ fún wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك